جعل حج بيته الحرام سببا في ثبات العبد على الدوام وصلاح حاله في سائر الأيام القائل في كتابه العزيز إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا نحمده سبحانه وتعالى ونشكره ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله خير من حج وصام وداوم على طاعة ربه واستقام القائل في القائل في حديثه الشريف من حج فلم يرفض ولم يصدق رجعة يوم ولدته أمه رواه البخاري ومسلم صلى الله عليه وسلم وعلى آله وصحبه البررة الكرام أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإنها وصية إلهية بنيل رحمة رب العالمين التي وصيت كل شيء مصداقا لقوله تعالى ورحمتي وصيت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون إخوة الإيمان فإن موضوع الخطبة في هذا اليوم المبارك يتركز يتركز على ماذا بعد الحج لمناسبة عودة الحجاج من بيت الله الحرام أيها, أيها المسلمون والمستمعون الكرام ففي الأيام القليلة القادية من هذا الشهر المبارك قضى الحجاج عبادة من أعظم العبادات وقربة من أعظم القربات وعاش المسلمون أجواء طائفة في العشر الأول الفاضلات وضجت بالافتقار إلى الله كل الأصوات بجميع اللغات وهملت دنو ثوبة في صعيد عرفات على الوجنات وراها الحجاج يتقلبون بينها تلك العرصات وفي تلك البقاع الطاهرات حتى أدوا مناسكهم وأتموا حجهم في رحلة هي من أروع الرحلات ثم عادوا بعدها إلى ديارهم فرحين مسرورين بما نالهم في رحلتهم من الفضل والخيرات والرحمات قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون غير أن هؤلاء سؤالا يطرأ نفسه وهو ماذا بعد الحج وكيف هي حال العبد وكيف هي حال العبد بعد فريضة الحج وللإجابة عن هذا السؤال نقول إن الحج ميلاد جديد وأول ما ينبغي أن يفتتح به هذا الميلاد هو توبة العبد لربه وعزمه على إصلاح شعره كله على إصلاح شأنه كله قال تعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وإن من الخطأ الكبير أيها الأحبة أن يظن الإنسان أن مواسم الساعات فرصة للتخلص من الذنوب والسيئات ثم إذا ذهبت هذه المواسم وقع بعدها في المخالفات وتنتهي فترة فترة الإقبال على الله تعالى بانتهاء تلك المواسم والأيام الفاضلات والحال أنه يجب على المسلم أن يجعل المواسم أن يجعل مواسم الخير محطة تحول كامل واقعه وحياته من حياة الغفلة والإعراض والإرادة عن الله إلى حياة الاستقامة والإقبال على الله وإن من إغواء الشيطان لعنة الله عليه وخداع النفوس الأمارة بالسوء أن ينتقص كثير من الناس بعد الحج على عقبيه والعياذ بالله ويعود إلى ثالث ذنوبه ومعاصيه وربنا سبحانه ينادينا <coughs> بنداء الإيمان أن نستقيم على شرعه ونستجيب له ولرسوله ونستقي حق تقاته ونعبد حق عبادته في حياتنا إلى مماتنا قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وهذا يقتضي منا أن نقف مع أنفسنا بعد رحيل رحيل ذلك الموسم العظيم والأيام الفاضلات جملة من الوقفات الوقفة الأولى نتذكر فيها عظيم نعمة الله علينا والوقفة الثانية كيف يقابل المؤمن هذا هذه النعمة الإلهية والمنحة الربانية والوقفة الثالثة إن للحج المبرور أمارة ولقبوله منارة الوصفة الرابعة التزام التقوى والاستقامة بعد الحج الوصفة الخامسة أن المؤمن ينبغي أن يحمل دائما في قلبه هم القبول لعمله ويتذكر في كل حين قول الحق في الكتاب جل وعلا إنما يتقبل الله من المتقين الوقفة الثالثة من لبى الله من لبى لله في الحج مستجيبا لندائه كيف يلبي بعد ذلك لدعوة لدعوة أو مبدأ أو مذهب أو نداء يناقض دين الله الذي لا يقبل من أحد دين سواه الوصف السابع يا من غابت عنه الشمس هذه الأيام ولم يقضها إلا بالمعاصي والآثام يا من ذابت عليه مواسم الخيرات والرحمات وهو منشغل بالملاهي والمنكرات أما رأيت قوافل الحجاج والمعتمرين والعابدين أما رأيت تجرد, تجرد المحرمين وأكف الراقبين ودموع التائبين الوقفة ثامنة وأنت أنت يا من تقلبت يا من تقلبت في أنواع العبادة إلزم طريق الاستقامة ودوام العمل فلست بدار إقامة واهذر الإدلاء والرياء فرب عامل صغير تعظمه النية ورب عمل كبير تصغره النية الوقفة السابعة يا من قصر البيت الحرام ليكن حجك أول فتوحك وتباشير فجرك وإشراق صبحك وبداية مولدك وعنوان صدق إرادتك تقبل الله حجك وسعيك وأعاد الله عليك وعلينا وعليك هذه الأيام المباركة أعواما عديدة fi ọpẹ́ fún Ọlọ́run ọba tó ṣe hajj èyí tó jẹ́ orígun karùn-ún nínú àwọn ìpìlẹ̀ àbí òpó ẹ̀sìn Islam tó ṣe ní sábàbí kéèyàn ó lè rinlẹ̀ níbẹ̀rù Ọlọ́run kéèyàn ó sì máa sin lọ́run gbére àti kígbèsè ayé ó lè dáa kálukì àmọ́ ó lè sọ̀rọ̀ Ọlọ́run ti ájù ní sábàbí eléyìí Ọla sọ wípé àkọ́kọ́ tó wà lórí ilẹ̀ ayé fún ọmọ ádámà òun lè tí ń bẹ ní maka nínú maka náà ní baka ìtọ́lọ́wọ́n bá gbé jáde nínú Al-Qur'an Al-Karim baka baka nínú orúkọ náà nìyẹn maka orúkọ baka ilé tó jẹ́ ilé tá a pánlé tó jẹ́ pọ́lọ́run ló fi ilé rẹ̀ ló fi lélẹ̀ tó sì jẹ́ ìmọ̀nà lèlẹ̀ áálàmì fún gbogbo ẹ̀dá ayé pátápátá tó jẹ́ tọ́sọ́nà fún wọn àwọn àmì ọlọ́run ọba tó pọ̀ tó yà àyà àti lọ́rọ̀ ọba pé báyìí náà tó sì yanjú tí ò rújú wípé ààyè ọlọ́run ni ọlọ́run ló fi gbé bẹ̀ kalẹ̀ kò sírò ẹ̀ láyé mọ́ kódà kò sí ìtójọ́ lọ́lọ́run sọ pé bí aya tó bàjì náà maqamu Ibrahim anyị bàbá wa anabi Ibrahim ni alayhi salam tó bá wọ yóò dẹni fọkànbalẹ̀ àbí tí ò bá wọ nítorí ní fún wa náà tá ń wá àlékún ìmọ̀nà àti tọ́pọ́ náà rẹ̀ tá a sì nígbàgbọ́ tá a gbára lé nìkan àbí tó lè máa tẹ̀mí wa jáde ẹni yóò tọ́lọ́run bá tọ́ sọ́nà òun náà ló mọ̀nà ẹni tó bá sọnù kò lè mọ̀nà mọ́ ọlọ́run kó tiwa lẹ́nìkan náà àwọn tí tí ó máa wà lórí tọ́sọ́nà ọlọ́run kó sì mọ́ tiwa lẹ́nìkan nínú àwọn tí ó wà nínú ìsìnà kó lójú ọ̀nà tọ́lọ́run ọ̀kan sọ lọ́wọ́ ọba náà ọba tí lórogún ni ọba tó jẹ́ kó nìkan ló tọ́ káfí jọ́sìn fún ni kújọ lè kó jẹ́ pé ẹgbẹ̀rún àtẹgbẹ̀gbẹ̀rún àwọn nǹkan bẹ táwọn èèyàn jọ́sìn fún mo tún jẹ́rìí pé anábìá Muhammad sallallahu alaihi wasallam jíjẹ́ ọlọ́run ọba wa náà ni òun lẹni tó lóore dùn ní ẹ̀dọ̀ ọlọ́run pàápàá jùlọ náà ẹni tó ṣe hajj tó ṣe tó sì tó ṣe tó tún gbààwẹ̀ tó tún ṣe sọ̀lá títí tó fi kúrò lórí ilẹ̀ ayé àtìgbà tí ó tún fi kúrò bẹ̀ tán ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu ta'ala alaihi hajj lọ sáyìn tá a wí yìí tí ó sì máa sọ̀sọ́kúsọ tí ó máa hùwà ìwàkíwà ìwà yẹn rí ó jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ọjọ́ tó lé ó padà sílé lẹ́ni tó jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kàyáwó mi ń wá lẹ́dẹ́sì òmò tó fi àwọn dàbí ìgbà tí ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí. ó fi hàn pé àtúnbí kò sí lọ́dọ̀ àwọn tó ń wí inú ìsìláàmù lọ́wọ́ tabagbadi bìí ẹni tó bá ṣe hajj nítorí tọ́lọ́run nínú àǹfààní hajj nù jẹ́ bá ń tó bọ̀ látẹ̀yìnwá kó tó dòní tó ti hájù nítorí tọlọ́run ó sẹ́rí padà sílùú rẹ̀ àbílé rẹ̀ kọ́dà kó ṣe mọ́kà náà ló ti jáde nínú yàrá ẹ̀ tó sì ti hájù rọ́jà kàyáwómi waladatu ummu Al-Bukhari wa Muslim bí ìgbà tí wọ́n yẹ̀sẹ̀ di lónìí gangan ni ibẹ̀ yẹn gangan lẹ̀ rí wà kí ṣe tọ́mi èèyàn rò ọlọ́run kò bá tàlékún kí á ti jẹ́pá níbi sallallahu ta'ala alaihi wa sallam àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn àfọ̀háàbò rẹ̀ àwọn ẹni rẹ̀ àwọn ẹni àpọ́nlé kọ́lọ́ba kó sọ wa náà nìkan náà ẹni tó tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ títí di ọjọ́ ìgbéra òkè àná. ọtí afẹ́mọ́ ìgbéyẹ̀wò òun náà ni báwo ni ìṣesí wa ti gbọdọ̀ rí lẹ́yìn hajj torí pé àwọn òjáàj àwọn alálàájì ń padà dé báyìí àwọn tó ti dé àbáwọn dúpẹ́ fọlọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ tún máa dé fọlọ́n tó sọ wọn láyọ̀ kó ṣe àwọn náà lẹ́ni tí àdìsí ta kà yóò tẹ̀mọ́ la kí wọ́n sẹ́rí padà gẹ́gẹ́ bí ọjọ́ sí àwọn bí wọn sáyé kí wọ́n mọ́ tán nínú èrí tó jẹ́ ẹ̀ṣẹ̀. eléyìí lẹ́yìn ìgbà tí oṣù hajj tó ti kọjá táwọn olùsìnlọ́hun tí wọ́n mú hajj wá tí wọ́n mú ìbáàdà kan wá tó tóbi nínú ìbáàdà nínú àwọn ìjọsìn fọlọ́hun òun náà ni hajj tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lágbàńlá ayé náà tí ò hajj tara bọ́ ẹ̀sìn ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ hajj lásìkò tí gbogbo ohun tá à ń pa lẹ́ẹ̀kan náà táwọn èèyàn ń ṣe làbáyékà lásìkò kan náà tóun wọ́n sì ń gòkè táwọn ìlàkà sì ń gbé e lọ sọ́nà tómi ojú sì ń dà nítorí tọlọ́hùn pàápàá jùlọ ń gbà fún ẹ̀bára ẹ̀ ní àròfà nígbà tí nínú àwọn àyè tí alára jù ó kojọ sílẹ̀ ìkan náà ní àròfà tó wà tàwa kò lè pa wọ́n pọ̀ sáàyù láàrin tọ́fà àti mẹ́rìwà kò lè pa wọ́n pọ̀ tàwa kùdùm kò lè pa wọ́n pọ̀ tàwa kò hajj kò lè pa wọ́n pọ̀ ẹnìkan ó ti fi ẹ̀sán ẹni ó ti lọ ẹlòmíì ò tó dé ṣùgbọ́n ní Arafat ó dàbí gbangba àlùkìyàmù ó kó gbogbo ẹni tó ti hajj sínú ẹni tí ò bá sí mbẹ̀ lásìkò kan náà kò ní hajj ọdún náà tó fi jẹ́ pé kò sí àkójọ bẹ́ẹ̀ mọ́ láyé tó ní nǹkan ṣe pẹ̀lú pẹ̀lú àlùkìámà kò sí mọ́ ọwọ́ rírí táwọn èèyàn ríra wọn bẹ́ẹ̀ wípé àlùkìámà làwọn súnmọ́ jayé lọ náà ló ń mú omi lójú àwọn ẹni ọlọ́run torí pé àdẹ́yìn ẹ̀ka kan àpẹẹrẹ àlùkìámà tó tóbi ni tí a máa sọ pé kábíyèsí ìlú báyìí nìyẹn ẹ máa na wọn bí wọn ṣàpèjúwe ẹwẹ tó wà lọ́kàn ẹwẹ tó ga ẹwẹ tó dúdú yẹn òun ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí wọ́n tó dànù sórí bẹ́ẹ̀ láàfin ẹ̀ bó orílẹ̀-èdè ẹ ṣàpèjúwe bó ti wù kó tẹ̀ rí ńgbà ń júwe fún lè má níbi táwọn èrò tí wọ́n ń àsìkò yẹn náà òun kọjá lọ fẹ́ẹ́rẹ́ yìí táwọn yẹn ń sẹ́rí padà bọ̀ wálé wọn yìí. bàbá wọn sọ pé kí ló gbà lẹ́yìn hajj ìdáhùn yẹn ìdáhùn sí béèrè yìí àkọ́kọ́ ni pé hajj jẹ́ ọjọ́ ọ̀dẹ tuntun mìládùn jẹ̀dì. àfi tó bá jẹ́ pé èèyàn ṣáájú torí tọ́lọ́run lókù nítorí ẹ̀kẹ́ ìwọ̀n àti tírú ẹ̀ ò ní táwọn bá tẹ̀lé ábìlẹ̀ ọ̀sìn yìí kéèyàn tó bá lọ sọ́dọ̀ Ọlọ́run kéèyàn ó sì pinnu wípé mímá ájù yìí mímá téèyàn bára rẹ̀ yìí òun náà lè yóò máa bá lọ sí tálùkánù òdìdé mo rẹ́nìkan náà àwọn tó fi ájù ọdún yìí tó ti dé báyìí kó tó lọ nígbà tó ti pinnu bóun ó lọ náà ló fi ń sọ ọ̀rọ̀ yìí kì í sàfà òkòtò ní kéwù wípé òun bẹ lọ́hùn kọ́lọ́hùn ṣe hajj tóun lọ yìí ní òpin ìmọ̀ ìmọ̀ yapọ̀ ọlọ́hùn ẹ wà níyàn wọ́n láì ó sọ jáde ó ní ẹ sì báwọn bẹ lọ́hùn ọba bẹ́ẹ̀ kọ́lọ́hùn ṣe bẹ́ẹ̀ fún un torí pé ó máa. pàtàkì bóun fẹ́ lọ hajj ó yàtọ̀ sí ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n kọ́ lọ hajj àbẹ́ni tí ò lọ bí ń lọ tí ò mọ nǹkan tí túmọ̀ sí. bákan náà tá a bá kò sí ní àjò tó dàbí hajj láyé mọ́ hajj bẹ́ẹ̀tì láì haram ètò wá di pé nǹkan táwọn èèyàn tẹ̀ fi ń lọ́tẹ̀ wá gbàgbé ó pọ̀ ẹlòmíì àwọn èèyàn máa ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ka méjì bẹ́ẹ̀ náà lọ bí wọ́n ti ń pera wọn yẹn wàláhì làbí wọn tó bẹ ń bi pé kọ́lọ́run ṣe ń rọrùn téèyàn ti hájù ní ọlá láyé àtàntì àmà ti fi kékeré. ẹ wo àwọn èèyàn tí wọ́n lọ lẹ́nu bí ọ̀sẹ̀ méjì mẹ́ta oṣù kan ẹ wo iye sọ̀láàbù tí wọ́n ṣe ní haram haram mọ́ka. iṣẹ́ sì mọ̀ pé ájì àánú ọlọ́run ni èèyàn wọ́n bíyàn sí mọ́kà tó sì kú sí mọ́kà tí ó sì kú léwe tí ó sì ṣáájú wàláì ó pọ̀ bẹ́ẹ̀ wàláì làbí mọ́kà gangan náà ni Baitul Haram ló wà tó bá jẹ́ pé wọ́n bíyàn sí Mọ̀dínà Mọ̀dínà ló sì ti ń sẹ̀mí àbí wọ́n bí sí Abuha àbí wọ́n eh, àbí wọ́n isi síkọ̀ sí àwọn ìlú tó tóbi tó tóbi lórílẹ̀‐èdè Saudi Arabia nìyẹn ó yẹ kí ó jẹ́ sábàbí torí gbogbo ilé ìtàwé ìkòjó kòjú kó wọ kó wọ káà tàbí bọ́ọ̀lù bí ìgbà ń lọ sẹ́kọ̀ọ́ àbá ń lọ sí Ìbàdàn àbá ń lọ sí eh, apá àríwá lọ́dọ̀ wa bí ṣùgbọ́n tí wọ́n dí wà tí báwọn ọmọ wa dìde pé ẹ bá mi ṣe hajj fún bàbá mi èló lẹ gbà wọ́n pè ní hajj libadal hajj libadal orúkọ tó náà lẹ́sìn dákọ̀ mo ṣe là mo jẹ́ pé wọ́n lọ́hùn fún lágbájá òun náà ló sì lájú rẹ̀ ó sì lo ọgọ́ta àádọ́ta ọgọ́ta seventy years láyé lápèjúwe. La níbẹ̀ lọ́yìn ti wá ń dá owó hajj jọ ọjọ́ twenty thousand ọjọ́ ten thousand ọjọ́ fifty thousand sí one million ti pé ó káwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀ o ó kí wọ́n mọ̀ túmọ̀ kí wọ́n lè mọ̀ sí kí wọ́n lè mọ̀ sí láàrin mọ́ nígbà tó wa yìí tó jẹ́ pé nínú àánú ọlọ́run ni wọ́n sọ pé ẹ̀yin náà tó lágbára ọlọ́run ọ̀nà owó ọ̀nà ẹ̀sà àfọkànbalẹ̀ ó túmọ̀ sí pé kò lówó ṣùgbọ́n nínú ètò ọlọ́run àwárí mílíọ̀nìà wàhálà ìkọ̀rọ̀nù hajj lónìí kò fi ṣàìsàn nígbà téèyàn jọ ọmọ mọ́kà tó ti hajj at the age of eighty eighty years tàbí tàbí tàbí tó jù bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n pé tẹ́jú jẹ́ mílíọ̀nù náà tó ń jọmọ nàìjíríà bọ́mọ ghana bọ́mọ cameroon ó sì tún ó dàbí tó tún fẹ́ pẹ́ tọ́rọ́ náà bóyá ojú ń ro ṣùgbọ́n tó wà ní mọ́kàn kọ́ àwọn èèyàn lọ hajj wọ́n ń sọ báwọn tí ń kó wọn lọ pé ẹjọ́ tó ilé tẹ́ẹ̀kì wá sí báwọn ló ti súnmọ́ bẹ́tù láìlà sí kìsì torí wọ́n fẹ́ ṣe sọ̀lá wọ́n fẹ́ kórè wọ́n fẹ́ jèrè ayé àtàlẹ́kẹ́ àná wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn kì í sóbì bẹ́ẹ̀ àwọn kì í dóore bẹ́ẹ̀ àwọn kì í asúrì mọ́gbẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣáà àwọn tó máa ṣe fọ̀ wá ẹnìkan pè mí látọ̀ òun ó ní àwọn ń lọ ṣe tọ̀wáàpù hajj báyìí nígbà tán kò ní lè máa ṣe mi kò sí tó burú ni sóun tún lè ṣe tọ̀wáàpù mi lọ́jọ́ náà wàláhì làbí mo nígbà tí ìbá ti ṣe pé o dà pọ̀ ti ẹ̀ tó ti tó o tún lè ṣe padà kò wá fẹ́ fásitì kankan ṣòfò. kó sì máa ṣe sọ̀wá kó máa ṣe sọ̀lá kó máa já ọkọ̀ náà torí bó ń gbé àsìkò péréte ni. iná pàtó ti jẹ́ pé téèyàn bá ṣe hajj kó mọ̀ nípa rẹ̀ débi ṣáájú nìkan gbogbo tí jẹ́ Islam lódìdí ni. kọ́lọ́mọ́ ti wá mùsùlùmí ọlọ́dẹ yọ kó mọ̀ sí wálé ní tó ṣe tí ó wà dàbí aláìsí gan-an kéèyàn tó mọ̀ hajj bàbá kan ìmíràn tó ń bẹ náà wà fún un ní ìsìn nǹkan tí wọ́n sì lọ hajj ṣùgbọ́n àtúntòsí ara wa náà ó ní àbá òní ẹ̀bá ń bẹ lọ́hùn ó ń wù mí kọ́ lọ́hùn kọ́ dára ìmí náà tó ṣe hajj láyé kí tó kú bẹ́ẹ̀. àsìkò láti kanjọ́ náà ni mo bá ṣàdúrà fún wọn. nígbà míì tó tún ṣe sà bàbá yóò tún máa yóò tún rán mi létí ẹ má gbàgbé ìtẹ́jú mo bẹ̀yẹ àpá àti ní ìlú kan náà ìlú kan náà ìlú tí a ti ń sọ̀rọ̀ ẹjọ́ náà èmi ò sí ń bẹ̀ mọ́ báyìí ṣùgbọ́n mo tún fàṣọ ibẹ̀ lọ́wọ́ bá fún un sábà bíi pé àdúrà ọmọ ìyá sọmọ ìyá máa gbà sẹ́ńdà àgbàdo àgbàgbọ̀ sí ń bẹ̀ ọlọ́run kò ṣe rọrùn fún un láti lọ. tí ẹ tí mo tọrọ fún wa tọrọ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa náà tó fẹ́ fàájì sí ọlọ́run kọ́lọ́run ṣe rọrùn fún wa láti lọ kó mọ́ sì sílẹ̀ kan. àwọn èèyàn tó wá rọrùn fún tọ́lọ́run ṣe rọrùn fún wọn wá ń lọ hajj wọn láti tí ọlọ́run bá ṣe rọrùn gbogbo táwọn ọmọ àfàyọ nínú owó ọlọ́run dáadáa àwọn ọmọ rí báwọn ti ń lọ hajj lọ́dọọdún ẹnìkan sọ fún mi ní haram lọ́dún kan nínú haram gangan náà láti wà ó àfa àwọn abẹ olówó tá a mú owó ọlọ́run já tà ní ṣùgbọ́n nígbàgbọ́ pé kò ní pa wá gbogbo ọmọ kọ́ wá àti gbogbo ìyàwó kódà àwọn ọmọ tí wọ́n ń fà lọ́wọ́ kódà kò máa wọkọ̀ ní part ọgbà ọlọ́kọ̀ kan pé ẹ gbé wa lọ tó wá nímọ̀ dínà bá yàtọ̀ sínú ìlàyé bí ẹjọ́ torí àwọn tó kó lọ gan sí ọkọ̀ ó ní inú owó ọlọ́ọ̀jà àtà náà ni ẹ máa bá abẹ kó kó lọ. ó ní nígbà táwọn wà láyé lásìkò kan tàbí jákèkọ̀ọ́ lọ́hùn wọ́n lẹ́sẹ̀ bá ti ṣáájú ọdún kan ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ ló fi ló fi òfin yẹn lélẹ̀ kò tún sèmi ìmọ̀ àti tó bá di ọdún tí ó padà sílùú wọn ojú ògbà wọ̀lá ojú ògbà kì í sì sásìkò ẹ̀kọ́ ọpọlọ yóò wọ́n sọ fún yàn pé mo wà nínú Mọ̀dínà wọ́n sì ṣáájú lọ́wọ́ ní Mọ́kà ìrìn wákàtí mẹ́rin tàbí wákàtí márùn-ún mẹ́fà tó wáyé bọ́ọ̀sì ńlá ní ẹ̀wọ̀n pé a wà nínú ìdánwò tàbá wà ní àsìkò ẹ̀kọ́ awájókòó síbi láwà sọ fún àwọn tó ní wọn kò dàbí ìlú yẹn wa ń bí sọ pé ẹ̀dá àbọ̀n bẹ́ẹ̀ débàdàn ó ti kọ́ ju ọkọ̀ ó lè ó bójú òṣìṣẹ́ àti ẹni tó pè ọ wá láti lu ibi tí o ti wá tó di ẹni tó bá wọlé inú kan láti pé yẹ kó travel. yàrá sọ fún àwọn pé àwọn òsè hajj o ìwé ìwé ìwé míì ti bẹ lọ́wọ́ wa tá a fi ń jọba akẹ́kọ̀ọ́ náà kí ti ẹ̀wọ̀n gbà wọn náà láti lọ yóò fún wa ní ṣáájú àmì ẹ̀ mọ́ wọ́ọ́rì nígbà tá a bá ti gbé ìdè e mọ́kà àmọ́ bá ti gbé ìdè e mọ́kà nígbà náà nìkẹ́ tó sanwó àwọn ọmọ ọ̀hún tí wọ́n já wa kọ̀ ní ọmọ bó ti gbé wa dé mọ́ta tó sì rọrùn lọ́sàá sọ̀rọ̀ pé ọmọ akẹ́kọ̀ọ́ ni wọ́n o wọ́n ti dúkọ̀ kọ̀ọ̀rọ̀ àti sinlọ́ọ̀ ni bó ti ẹ̀jẹ̀ pé ilé ẹ̀kọ́ sọ pé ẹ̀kan náà wọ́n ti hájú títí dìgbà tí wọ́n fi máa lọ ìlú wọn òun tí n bá ti gbé dé mọ́kà báyìí òun náà ní kẹ́tó sanwó kò sí kàtẹ́yìn ọ̀pá jẹ́ńbẹ̀ tọ́ nínú àṣìṣe tó wá tóbi oníkéyàn ó wọ̀ pé a àsìkò sẹ́ láàdá lélẹ́yìí ẹjẹ́ àtètè ti sẹ́ kásìkò yìí lọ kapa kápàṣẹ láàdá sí àsìkò tó yẹ kájìnà tẹ́sẹ̀ lélẹ́yìí kásìkò yìí lọ tán kẹ́yìn tó bẹ̀rẹ̀ sí máa gbé ẹ̀sẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe tí wọ́n ń torí pé ntọ́nà ọba pọ̀ fún ẹni pé ẹ̀yin múmi ní òdodo ẹ páyà ọlọ́run nípa apá pípáyà rẹ̀ ẹ má sì kú àbí kó jẹ́ pé ẹ kú àbí ẹ kúrò láyé ní mùsùlùmí ẹ rí dájú wípé mùsùlùmí ni wọ́n lẹ jẹ́ ńgbà tí wọ́n sìnkú yín ẹ dájú wípé ẹ sùúrù àti faradà láti bọ́ lọ́wọ́ dúró débẹ̀ wàlá tamutunna illa wa antum muslimun kìí fìgbà tí àsìkò iṣẹ́ ládàkà bá ti dé tábà dé táwọn ti parí ìsìlámù ti parí nìyẹn torí ẹ̀ sẹ́nìkan máa sọ wípé ẹ mọ́ gbọ́rọ̀ ọ̀sẹ̀ débi o bóyá mi iṣẹ́ àbí skul àbọ́jà ibi tá a wà yìí ṣe mọ́sálásí ìmọ́lẹ̀ ọlọ́run ló sí lọ́kàn wọn aburú èsì ló sì ló rọ sí wọn lọ́kàn làwọn èèyàn fi máa sọ pé ẹ mọ́ gbọ́rọ̀ ẹ̀sìn débi yìí ìdá àjàpẹ́pẹ́ ẹ má bá wa fọtọ lọ́hùn bí èṣù làwọn táwọn wà ń bì wọ́n ní kí wọ́n fọ̀rọ̀ náà ọba táyé ṣe kábi tún lẹ́ẹ̀kọ́ ṣe kábi tún bí iṣẹ́ ṣe kábi tún ọjà ṣe kábi tún àdúgbò ṣe wọ́n ní bí èsè mọ́sálásí àwọn òṣìṣẹ́ church tọ́ba nǹkan ọbẹ̀ ṣe wá àti kọrí mọ́sálásí àwọn èṣù làwọn tí máa sọ bẹ́ẹ̀ àwọn tí ò sí mọ́lẹ̀ ọlọ́ọ̀bá nínú báyà wọn rárá ìyẹn ni pé tálàáfíà àlàáfíà nígbà tá a mọ̀ tálàáfíà àtọlọ́run ẹ̀sìn ọlọ́run ní ó mọ àlàáfíà àbáyé mọ́sálásí nìkan ni wọ́n fẹ́ kálàáfíà yóò wà kí èsì ìbẹ̀rẹ̀ là ń sùn ajẹ́ pé ibi tẹ́ ń sùn àti ibi tẹ́ ti ń pàdé lọ́jà kí dẹ̀ máa dàrú kó sì ní jìbìtì náà máa ṣẹlẹ̀ ńbẹ̀ torí wà ìsù ọ̀rọ̀ ìsù làwọn èèyàn máa sọ ńbẹ̀ pẹ̀lú orú táwọn èèyàn ń wí jáde lẹ́nu wọn ìsìláàmù ò píríkì irú ẹ̀ láíláí ẹ̀sìn ọlọ́run ọba ẹ máa bẹ pẹ̀lú àlàáfíà ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ní. àwọn ìsọ̀rọ̀ àfàlàm ó ní Jibril tó jẹ́ àfáà rẹ̀ alẹ́ ìsàlám kó yẹ gbogbo jù sí ní ìbìlìjà ó ń bá mi sọ̀rọ̀ nípa aládùúgbò pé kí n rọra kí n bá wọn gbé pẹ̀lú àlàáfíà hátà ọ̀dọ̀ náà tó ànáwó sáyíwọ̀ rẹ̀ ó wá tẹnumọ́rọ̀ aládùúgbò ti ti débi pé mo fẹ́ lérò pé àwọn èèyàn tí wọ́n bá ta bá kú aládùúgbò òjògùn ni tí ò ní jẹ́ fámìlì wa nìkan ní òjògùn wa ibi tó tẹnu mọ́rọ̀ wọn dé ṣé mọ́sálásí náà ni à ń gbé ládùúgbò wa sáǹgbé ẹ kọ́rọ́ ẹ̀sìn kọjá mọ́sálásí nǹkan kan là lójọ́ ọ̀ràn yẹn sáà ń ṣe ní mọ́sálásí bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ hajj kò dìgbà tá a bá ti hajj tá a wà ní hajj nìkan tí wọ́n sọ pé ẹni tó bá ti hajj fàlà ọ̀rọ̀ kọ́tọ́ wàlá àbùsùnkọ́ wàlá ìdálá fil hajj torí pé kéèyàn lè ṣiṣẹ́ yẹn láti yọrí ńgbà náà kó má bàjẹ́ kó wá mẹ́ǹtẹ́ẹ̀nì ẹ̀ tó bá parí ni torí iṣẹ́ ọlọ́run náà bàjẹ́ nígbà tí yẹn ń ṣe lọ́wọ́ ọlọ́pàá tọ́lọ̀ sọ pé bìlà nígbà tí yẹn tán tí yẹn bá ṣe tán ó ti padà kúrò nínú kàwé kàyà ó mi lọ bẹ́ẹ̀ bá fẹ́ torí pé ti sọ̀rọ̀ nípa tó sọ pé lásìkò ájì bẹ́ẹ̀ náà làwọn ẹ̀rí mi wà ẹ̀rí mìíràn wà tó sọ pé tó o sọ pé tó o sì pé bàbá yìí ẹ ti yẹ dà. wọn ẹ pé ẹwà àkọ́kọ́ nìyẹn kàrò pé ní ìmọ̀tì láàyè àlẹ́ iná ọlọ́run pé èèyàn rí hajj ṣe kì í gbẹ tó rò pé hajj máa lọ máa mú àwọn ìyàwó méjèèjì lọ máa lọ àti ìyàwó bá ti rọrùn ni ní kò sí wàhálà káyà tó lè nkí ò tó bẹ́ẹ̀ gan kódà kó tè kó wọ́n ní káàmọ̀ wọ́n ní wàhálà sọ̀kù lánàá lè ṣe yìí ní fáyé lọ́dọ́ ní kọ̀ọ̀rọ̀ bọ́dá ilà ayẹ̀ṣẹ́ ọ̀lọ́ má sọ pé màá fi nǹkan kan lọ́la gan ọ̀la tó súná wa tó sì sábọ̀dé káwọn wa sọ̀rọ̀ àyàfi kọ́ fi pé rọrùn iná fà tó jẹ́ pé nínú àwọn àfà ọ̀kan tó tó déédéé ọ̀rọ̀ yẹ́jìbò lè hajj alàlùfáà o tí ẹ bá ti ní hajj ní àǹfààní hajj ní kọ́ yà lọ o kọ́ má tó wá máa tiráre máa kọ́ má bá kóráre máa kọ́ wá máa dágbà sí. sọ́dọ̀ ànábì sọ́lọ́ sọ́lọ́ ó ní fàyínà kàlà àwọn kàmá sọlọ́lọ́ torí wo ma tí sí pọ̀ sí owó tó gbójúlé láàrin ka káàdà owó máa lọ nítorí ọmọ aláyé gbójúlé wọn pa gbogbo bẹ́ẹ̀ pa gbogbo ayé náà sí ọlá máa bọ́ owó máa tán láàrin mọ̀ pé èèyàn máa rọrọ̀ bẹ́ẹ̀ náà láàrin èèyàn máa dolówó bí àlàbí àlà láì sí nínú ìtọ́ lọ. ẹlẹ́ẹ̀kejì pé ìkẹ́ kí ló dé pé yóò sáájú tán tí ó mọ̀ wà pálapàla tọ́wọ́ sọ pé hajj ẹ̀sán lè lè sàn ilà lè sàn tí ọlọ́run ti rọrùn fún mi mo lọ kí lè bẹ̀rẹ̀ fi dúpẹ́ fọlọ́ tẹ́sán lè ká fi dúpẹ́ pé ó ń bẹ̀. ẹlẹ́ẹ̀kẹta hajj tọ́lọ́run gbà ó lápẹẹrẹ wọ́n bi alhassan albasri rahimahullahu ta'ala malhajj mabrur wọ́n náà ti wọ́n láǹfẹ̀ẹ́ ní hajj mabrur ó sọ wípé kó o padà dé láti hajj záàhì dáhùn sí dúníyà lẹ́yìn táyé fúyẹ́ lọ́fẹ̀ẹ́ rọ́ọ̀gì bá fi là àfẹ́rọ̀ lálùfẹ́ àlùkìánà tóbi lọ́fẹ̀ẹ́ títí nítorí kòkòrò ẹ̀ ẹ̀ ń pè ní nítorí kòkòrò rẹ̀ àlùkìánà tó bá jẹ́ pé títí ó sẹ̀ tó bára rẹ̀ lẹ́yìn hajj nù àpẹẹrẹ àtẹ́wọ́gbà hajj lọ́dọ̀ lọ́nà. náà ẹlẹ́ẹ̀kẹrin òun níbẹ̀rù ọlọ́run ká sì tọ́ dọ́gbadọ́gba lẹ́yìn hajj torí pọ́lọ́wọ́n ọba subhanahu ó jẹ́ ká mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run fi ṣe bá ń o. sọ pé àbí ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀làdì ha kò ní bùkátà kan lọ́dọ̀ náà ọ̀làbíyàn náà ló sákọ̀ wà ní fún nínú hajj náà ni ẹ̀jẹ̀ ti hajj àtẹ̀tẹ̀ ti hajj. ìbẹ̀rù ọlọ́run báyìí wọ́n á kí àwọn aláàjù kó ń kó rira ẹ̀ kó sì dàgbà lórí kó a ti ń lo ahọ́n.

tí ó kọ́ si àti orúkọ pa ọlọ́run nígbà a bá sílẹ̀ mọ́. yóò kọ́ yàrá àti nara ẹni ńlẹ̀ nígbà tá a bá bára wa láwùjọ kan torí gbogbo àwọn tó jẹ́ káàtà kàǹkà láyé táwọn yẹn mọ̀ títí ara wọn mọ́ yìí kódà àwọn ààrẹ orílẹ̀-èdè míì tí wọ́n bá wọn lé pẹ̀lú àwọn ọlọ́pàá ọba àwọn ẹni mọ́lá kàrọ̀ bíi àsàwùdíyà nínú àtọkàn náà lájọ àtọ́bá ti hájú àbí ọmọ rà ẹnu pé wọ́n máa fún wọn lé pẹ̀lú àwọn ọlọ́pàá torí pé wọ́n járe ó parí. ànábì ọ̀sán nílò àìsọ́lá àwọn ẹlẹ́sàlẹ̀ ní òmìnira bí tọ̀ hàn mòmí ní kèsì pé hájú ó kọyàn tó ní wọ́n sọ fún abẹ́nu hájú fàlà rọ́pàtà wàlá àbòsí òkàn wàlá àjìdá àlàfẹ́ hájú rọ́pàt òní sọkúsọ ìsọkúsọ tó yẹ pé wọ́n fẹ́ bí ọmọ mi máa ń sọkúsọ ní ìsìn ní tó gbajúmọ̀ ní láwùjọ àtiwàkiwà àtòríṣiríṣi ìwà pálapàla ẹ máa wọ ẹ máa wọ ọ̀nà ní àmọ́ ọdún méjì mẹ́ta mẹ́rin bí ìgbà tó yẹ pé wọ́n bí àwọn kan yẹn mọ́ ni bóun gbé làwọn ọmọ ilé ìdí tí wọ́n ti àjogún irú àwọn aburú yìí lọ́dọ̀ àwọn tó bí wọn tí wọ́n sì ti mọ̀ jà wọn bí wọn lọ. wàlá làán kì í máa ṣépè múmi ní òdodo wàlá lè fa iṣu wàlá lùbàdí wọn kì í máa múmi ní òdodo sí àṣà ọmọ tìjú yóò máa ló ti sọ̀rọ̀ sẹ́gbẹ́ yóò máa ló sọ̀rọ̀ sẹ́gbẹ́ jùlọ. ẹnìkan tí jẹ́ sùfìyàn ọmọ àbdùlá àrọ́bí ọlọ́run tààrà ní sàhábì ni ó ní òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ kan ẹ bá mi ẹ fún mi nínú islam tí ní bukata àti bí ẹlòmíì mọ́ tẹ́ bá ti sọ fún mi. kí mi kúlẹ̀ ọ̀sàkì sọ pé mo gbọ́ kọ́ wá dúró tó rẹ̀ ṣùgbọ́n torí pé báwo la ti lọ wá sọ pé afẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá tó afẹ́ ṣiṣẹ́ mímọ́ afẹ́ tẹ̀síwájú nínú iṣẹ́ mímọ́ sẹ́yìn ò ní láti ṣe gẹ́gẹ́ bí ọmọ ádámà kò sí àwọn mọ̀lẹ́kà ni wọ́n ìfẹ́ lọ́run ló pàtó lọ́run sọ pé pàtàkì mú ilé ìwà dáwó fìrù pàtàkì mú ilé ẹgbẹ́ ó tọ́ ẹgbẹ́ ó dídí pẹ̀lú ọlọ́run wà dáwó fìrù ẹ ẹrú ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa kò sí èmi síbẹ̀ bọ́ọ̀ wa lọ́kàn wa ṣe rí sọ́lọ́ ta sáńsẹ̀ gan bọ́ọ̀ lọ́kàn wa ṣe rí ẹni ẹ̀ṣẹ̀ àtẹni tí ń ṣẹ̀ bí wọ́n ṣe rí yàtọ̀ síra wọn lọ́dọ̀ Ọlọ́run àìmọye èèyàn tó jẹ́ pé òǹgá tó lè kírètì pé èyí tẹ́ ẹ sọ pé burú kódà àwọn kan wá lẹ́rú ẹ̀ tó kí ló burú nàìjíríà kan làwà ní òun náà lẹ́nì kan sì ṣe tí ìsokún kọ̀rọ̀ tí àwọn ilé ìlú jọra wọn lọ́dọ̀ náà ẹ̀sẹ̀ àtẹni tó tẹ̀ wọn máa yàtọ̀ ní ìdájọ́ náà wọn máa yàtọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n fẹ́ ká máa ní lọ́kàn kọ́lọ́run ó gba ẹ̀sìn wa ká má máa rò pé bàbá ti séyàn ó ti ráre náà nìyẹn ṣùgbọ́n tá a tínú mi ló máa bẹ láàrin ìfòyà àti fọkànbalẹ̀ mọ téèyàn bá ń lérò wípé à wọ́n kò bẹ́ ṣe bí ẹja ẹlòmíràn àkọsẹ ẹja kọjá bíi táàkì ìròrí sọlá òsì sọlá tó jẹ́ àkọ́kọ́ tí mùsùlùmí ò farasin lẹ́yìn ìgbà tó fọkàn tó di mẹ́rin tó kí yóò sì kí bó ti rí náà ni kò tó sì fi ń wago fún sọ̀dá tùmí tó yẹ pé níbi kíbi tó wà inú mọ́sálásí náà lọ́sẹ̀ fún wa rọ́jú ló ń kọ́ ní wòó mọ̀ hálà fún bìlì mọ́sí kí wọ́n sẹ́ gbòòjì gbòòjì àlàáfíà ọlọ́run lọ́jọ́ gbẹ̀rẹ̀ ọ̀kìá náà ẹni tó yẹ pé ibi kíbi tó bá wà mọ́ọ̀sì náà lọ́kàn ẹ̀ wà ànájú ló sọ bẹ́ẹ̀ sọlọ́wọ́ sàrà ọ̀sàlà tó kó yàtọ̀ sí ẹni tó pariwo ẹja fi sáti jáde kó lè bá tiẹ̀ lọ bọ́rọ̀ ti sú ẹni ìtọ́jú márùn-ún tí ó lò lẹ́gbàá tó pè wọn yẹn tí ìmọ̀ ìmọ̀ tó lọ lórí nígbà kò ti sùn ìdàpọ̀ jáde ìmọ̀ ìmọ̀ gbọ́dọ̀ lé ìdìtú mi nì ìjà ti gbàgbé o. agbọ́dọ̀ máa lẹ́mìí pé ìbáàdà àwọn ọlọ́run tẹ̀wọ́ gbà ní a fi lè máa tẹ̀síwájú láti máa tẹ́ bọ́lọ́run bá ti fẹ́ ọlọ́run bá gbọ́ fún wa pé wàlẹ́ ní iná yútú náà máa kí wọ́n mú tọ́lọ̀ wọn bá fẹ́ wá lẹ́sìn wá kó lóhùn rohùn wájú la ṣùgbọ́n kan wọ́n ń gbọ̀n anahum ila rabbihim raji káwọn padà sọ́dọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tún bẹ lọ́kàn wọn ulaika yusari'una fil khayrat àwọn tí wọ́n ń lépa orí lọ́dọ̀ ọlọ́run nìyẹn wa hum laha sabiqun ebi orí ọlọ́run bá náà tí wọ́n ti wọ́n ti gbè lọ tí wọ́n ti gbà lọ bẹ̀. torí náà wọ́n fẹ́ ká lẹ́mìí wípé ẹ̀sìn wa yóò láti ọgbà lọ́dọ̀ ọlọ́run ká sì má máa sọ pé kò sí kí lọ́lọ́run ó ṣe tí ò ní gbà ká mọ̀ jọra wa lójú débẹ̀ ká mọ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́run jẹ́ kó bí àtẹ̀wọ́gbà ni káwọ àwòkọ́ṣe ànábì ọlọ́run bàbá wa ànábì Ibrahim alayhi tó kọ́ tó gbé foundation tó wá gbé ga débi tó lọ́wọ́ bá tó wá sọ pé minna innaka anta as 'alim ọlọ́run ọba gbà lẹ́sìn àkọ́kọ́ ànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kejì sí ọlọ́run ló ṣe èké sí ẹlẹ́ẹ̀kẹta wá bẹ pé kọ́lọ́run gbà lẹ́sìn kò sọ pé tó ní ìdí àdúrà ni kí lọ́lọ́run ti ṣe tí bá gbà ní ló sí kò wọ́n yẹ rúkọ̀ Ibrahim olùkọ̀wáìdà min al-bayt wa Ismail atọ́mọ rẹ̀ sísà nẹ́bí Ismail tí wọ́n gbé sílà alé náà gàdán kí ni wọ́n sọ Rabbana taqabbal minna ọlọ́run ọba gbà lẹ́sìn fún wa bẹ́ẹ̀ náà ni gbogbo ṣé Islam dàbà ṣe pátápátá ànábì wọn sọlọ́lọ́ àgbọ̀lá yóò dìde lórí yóò mọ̀ sẹ́ni ábílà ẹsẹ̀ rẹ̀ àwọn ewu bó yóò ka tó gùn púpọ̀ nínú Al-Qur'an Karim bójú kírọ̀ kàn tó pọ̀ náà àmọ́ pẹ́ ní kírọ̀ ká ó pọ̀ nígbà mí àbí kí kírọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ gbogbo ìlànà bí wọ́n ti inú kírọ̀ kàn án pọ̀ àbí kí pọ̀ tẹ́sẹ̀ ó wà wúwo bí ó jẹ́jẹ̀ wọ́n wá ń sọ fún pé wà nábì ìwọ ìwọ tó lọ́wọ́ bá sọ pé àbẹ́sẹ̀ àbáṣe kan náà ló ìdúró ṣe báyìí ọdún bá ṣe bẹ́ẹ̀ fún mi sókè ẹ̀ kí n dúpẹ́ fọ́nà ìgbà náà ló wá ń jẹ́ fún oníbàádà bẹ́ẹ̀ náà lànà nípa ọlọ́ sọ́là ó ní gbogbo ẹ̀ tó bá ja ogun bá dèrò ó ní ọmọ àlùjọ náà ni wọ́n ìmọ̀ àlùmọ́ máa ṣí tún ẹsẹ̀ ní tẹ́ bá rí ẹsẹ̀ ọlọ́lọ́run bá sọ pé kọ́dúdọ̀ fọ́rùkù lákún ẹwà dé sùn mo ti forí dì í àyè àfitì ìbáṣepọ̀ sọ̀n pàṣípéètì ní ogun bàjẹ́ pálapàla wọlá gbọ́dọ̀ àtàwọn abẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tágbà dìbò pé à ó ti wá dé aláì kẹ́lì kan wá mẹ́rin ẹ̀wà wà láì wọn tún lékún ní bàdà yìí àdéhùn kò ti sí ànábì ń jíṣẹ́ rẹ̀ fún wọn sọlọ́lọ́ ọ̀tá àlùfàlà sọ́dọ̀ ọba mi sọ pé ìfọ̀n àlù máa ń ṣe tún fi áhàlà dájú mo ti forí jìnnà ẹ̀sìn kódà ẹnìkan ó wùwà kan tó bí apá kan tó bí àwọn ní. débi pé wọ́n mọ̀ ọ́rọ̀ bàbá sọ pé dáhùn àbùrù ọ̀nùfà fàyè náà wọ́n múná wọ́n ti ọlọ́run ẹ̀jẹ̀ ti sọ orí kalẹ̀ ni ẹ fún ọmọ bàbá bí ó ní ìnáwó mi náà ó ní ara dà sọ jókòó ara rẹ jẹ́ mara rẹ balẹ̀ ìnáwó mi náà àlìbádùn àjọjagun bá dùn ní ó mọ̀rọ̀ ní ara òun túbọ̀. àbí sọ tẹ́lẹ̀ pé ọlọ́run sọ pé kọ́dígà fárúkì làkún ìnáwó mi náà àlìbádùn ẹni tó fẹ́ sórí ẹ̀ kalẹ̀ ó jagun bá dùn. wọ́n sì náà léèrè ó rí wí oníkẹsẹ̀ kí wọ́n fẹ́ ànábì kì í ṣe kó o yẹpẹrẹ kì í ṣe pé imáni kìtì wọn kò sí lọ́kàn ọmọ ó ní imáni wọn lọ́kàn digbidigbi ó ń ṣùgbọ́n tá a bá bá àwọn ará amọ́kàjagun padà àwọn ẹ̀rù ń bà òun òun òfẹ́ káwọn tó kù fóun náà kí wọ́n sá sórí kúfùrù wọ́n sì lè má ní sáǹsì míì mọ́ láti sọ àtúnfẹ́ mú làbáàrè pé ogun wáyé lọ́kàn láì ránṣẹ́ nítorí àwọn sàhábà nínú yìí òun gan sì kọ́ lọ ó kọ́ síbì kan oníkálábẹ̀ ìjọ ń ọlọ́run wá fún anábì ní inspiration ọmọ nǹkan bẹ lọ́nà mọ́kà kan lọ́dà padà ta ló rán oníṣẹ́ ìyọ̀ ní hásìbù ọmọ ọmọ àbíbàl sáàrin anábì wá sọ fún ọ pé ọmọ ara ẹni tó jagun bá jìrì mọ́ ni lọ́nà ìgbà ló dúpọ̀ wọ́n sọ́ra pé lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́rọ̀ àdéhùn bẹ́ẹ̀ púpọ̀ wọn àmọ́ ẹgbẹ́ ọlọ́run tó bá jẹ́ pé nìkan bá fún ní pàtàkì kéèkì rẹ̀ yóò bàyé jẹ́ káyọ̀ ó ṣe yẹ.

ẹlẹ́ẹ̀kẹfà ẹjọ́ wá jẹ́ pé ọlọ́run nínú hajj nínú àwọn tí a ń kíyèsí ni pé kí ló kàn lẹ́yìn hajj àtúnṣe rẹ̀ kí hajj àtúnṣe tó wà fún hajj nígbà tí yàrá ń ṣe lọ́wọ́ ọ̀nbẹ tó bá fẹ́ mẹ́ẹ̀ẹ́ ṣùgbọ́n àtúnṣe hajj nígbà tí ṣe hajj parí òní bí yóò sọ ìwọ náà téèyàn ti padà sí nàìjíríà ó ti padà sí ghana ó ti padà sí amẹ́ríkà o ti padà sí london ìyá tó máa tún àìsí ṣe ìyá máa ma yí ẹ̀sùn kó má bàa wò ó mo nà wọ́n kẹta mẹ́nu bá yẹn òun náà ní ti sáà máa ṣe lẹ́yìn hajj ẹni tó sọ pé làbàyè ká lọ́wọ́ má làbàyè ọlọ́run ló máa ń dáa kọ́ńbà yẹn kí ló kó tó lé tó tó ti jẹ́ pé ilé ìtọ́nù padà lẹ́yìn ìgbà tó bá dìde kí ló dé tí wọ́n pè lọ síbi ẹ̀fọ́ tó tún bá wọn ṣe tó tún bá wọn sọ tó tún bá wọn sọ aṣọ ẹlẹ́bọ ìlérùn wọn tó tún sọ lé ọrùn kí ló dé tó tún bá wọn pe àkàtú burúkú kí ló dé tó tún bá wọn lọlé aláyẹ̀wò kí ló dé tó tún ṣe ọṣẹ ìyọnu kódà bí yóò ṣe hájú gan tí wọ́n ti sọ pé làbáyéka láwùmá làbáyé níje lóyìn náà ìlú kan tó fi jẹ́ pé a máa bàjẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà táwọn àìmẹ́yà èèyàn ló kù káàtà kó fẹ́ hájù míì tó bá rọrùn fún kó tó kù láyé. ẹlẹ́ẹ̀keje àwọn àfikún àwọn àfikún yìí tó tó jẹ́ kó ní kẹ́rọ àyárí ìdúnyá alàlẹ̀ ìdílà ọjọ́ kìíní fọ́jọ́ kẹwàá oṣù hajj tó jẹ́ kó ló sì lóore jù pátápátá ní gbogbo ọjọ́ tí ń bẹ láyé tó sì rọra lọ ọjà bẹ̀rẹ̀ wípé téèyàn bá fi wọ́lẹ̀ tó jẹ́ pé inú ìyàpọ̀ ọba náà ló ti lò ló sì tún sẹ́kù sí tó ní sọ̀rọ̀ sọ pé sàtúbù ìyá ọ̀nà ògádàn èmi náà dùbà ìmọ̀ ṣe ìsìnfà máa máa fi àṣà fẹ́rù lọ máa ṣe báyìí ma ṣe báyìí láti fi wojú rí ó wí sọ pé lónìí kò ṣeé ṣe mọ́ ó sọ pé ó ṣe lọ́la kò ṣeé ṣe mọ́ ọ̀la tó ń bọ̀ yìí o ṣé yóò ṣeé ṣe tó bá jẹ́ pé lórí sọ lọ́ọ̀ba nìyẹn ń gbé orí àníyàn dáadáa bẹ́ẹ̀ sọ̀kan yóò ṣe àwọn tó bá pé lórí ni kò rọrùn àbíká pàṣẹ ìṣèlú ẹ̀ wàlẹ̀ ọ̀dà máa fẹsẹ̀ lẹ̀ máa fi ìyàpọ̀ náà lẹ̀ máa fẹ bọ́ lẹ̀ máa fi oríṣiríṣi ohun ẹ̀kọ́ náà bá máa fi lẹ̀ a máa ń ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kìí torí amánìkan ló wà ó dá sí ìwọ̀n lérò dáadáa. wọ́n fẹ́ ẹni tó bá wá ní ọkàn tó fẹ́ sin ọlọ́run ọba náà ìyẹn jẹ́ lẹ́ẹ̀kẹjọ kóun náà máa wá wà lórí ìsìnkọ́ọ̀mà ìdúró dédé pẹ̀lú ọlọ́run mo fẹ́ ṣe múra mo fẹ́ ṣe hajj mo fẹ́ ṣe sọ́lá mo fẹ́ gba àwẹ̀ ìwà ojú rere ọlọ́run àti mo fẹ́ gba ọ̀ràn yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ ṣe mo fẹ́ ka gbogbo nǹkan yìí làwọn èèyàn ń ṣe wọn sọ kí ni náà bá tó wà lórí kí ni ọ̀nà bá sọ pé ká ṣe bọ́ọ̀lù ó kí n ka kùránì bá mu tó sì ń ka lákàlù àlùpọ̀ mọ́ra wọn kí ó kọ àyà kan sínú tákàdá kan àyà kan sínú tákàdá kan yóò wá kọ gbogbo àyà sóra àwọn tó wà lò èyí tó bá kọ́kà náà ló kọ́kà èyí tó bá kàkà náà ló kàkà yìí òun náà bá ara rẹ̀ ẹnìkan náà lọ ti kàtọ́ nínú àgbà ti kàtọ́ yẹn àgbọ̀dọ̀ mọ́ ju àgbò pàgò ta sọ fún agbẹ́ta bá ka ma àmọ́ fẹ́ràn nínú ẹ̀sìn wo wo na ìlànà ànábì ọ̀nà kò sí náà sàlẹ̀ Muhammad sallallahu ta'ala alaihi wa kò ní wà ẹ̀rí mi nìyẹn a máa fẹ́ràn láti jẹ lásán mi ò jẹ́ ìfẹ́ráàdì bí àbí mo fẹ́ráàdì bí mo fẹ́ fáwọn aláìní a máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pé àkùrán tá a kà yìí ó yẹ ká ti so màálù mọ́lẹ̀ àbáwúrẹ́ àbágbó àbádìẹ inú ẹ̀sìn ta ni kò sínú ẹ̀sìn Islam ẹ tó bá sọ pé bẹ́ẹ̀ ni kó wá sọ pé ẹ̀rí ẹ̀mí torí pé ọlọ́run ọba wa ó ṣe ẹ̀sìn nítorí kì í níta bá bẹ́ẹ̀ tí èsì tí wọ́n kò sí bá ti lè lóye tó bá sọ àwọn náà fẹ́ nígbà tí èsì pé à ń kọ́ pírójẹ́tì ní yunifásitì táwọn pé ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n yẹn ọ̀rọ̀ ní kódà èmi náà ẹnu tó kàn kù sí lélẹ̀ kò pè fún alẹ́ sílẹ̀. wọ́n pè mí lónìí ọmọ ìyá mi kan ti hájú wọ́n wá pè mí láti Èkó ẹ̀kọ́ àmójúbà wa wọ́n ní àwọn wá ń sọ fún wọn wípé kí wọ́n kó tó di tí wọ́n wọ ó ti gbàgbé nǹkan yẹn òní wọn tẹ̀ràn lé pé kí wọ́n tètè lọ kí lágbájá o kótó di pé bọ́lọ̀ ń pé kótó di pé wọ́n wọ ìmọ̀ yẹn mo ní subhanallah ó ń sọ ń pé fún mi nìkan dàgbé àpẹ tó ti hájì dé mo ní tẹ́ mọ̀ pé kò sí ní jẹ́ pé yóò tẹ̀tẹ̀ wọ ìmọ̀ ìjọ kan o mo ní à wọ́n ti pè wọn àti wọ́n pè ń tọ̀ náà wọ́n sọ fún mi lójú fún wọn àti pè wọn náà àwọn ti fún wọn létí pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ èyí ó ti hájì dé àwọn àfọ àlẹ yorùbá wọ́n sì ń ba tí wọ́n jẹ́ wọ́n ní ẹ̀ẹ́lẹ́tìw kí sọ̀dá sì rí júmọ́ júmọ́ méjì mẹ́ta ó bọ̀ mẹ́lò mi lọ́wọ́ yóò jókòó lé ó sì máa sọ̀dá sì júmọ́ kò sì ní bá mùsùlùmí kó jọ ń bẹ̀ torí pé wọ́n sẹ̀ kírètì àdúrà kan tó ṣẹ̀ṣẹ̀ wá wọ júmọ́ àná torí pé yóò jẹun ẹ́ sì dàlùkí àná yẹn jẹ́ èmi ti gbàgbé mi ò mọ̀ pé bẹ́ẹ̀ sì tún ṣẹlẹ̀ ẹlẹ́yìn ò dì sí i ẹ wo súnà yẹn bó ṣe burú tó ẹwà wá wo bó tó láàrin ibi tí ìsìláàmù ti yéèyàn débi tó yé débi ń ṣe sọ̀láàt ó ń ó ń soríire ní haramu méjèèjì ó kírun awalu ìlà nàìjíríà ìgbà náà ló wà pa bó ti ń bọ́lẹ̀ sí nàìjíríà báyìí ló pa sọ̀láàtù sí tó tọ̀ kò ní wọ júmọ́ o ẹni tó ti hajj dé lánàá àbójú ìjẹta kò ní kí júmọ́ lónìí kò ní kí júmọ́ àti bọ̀ júmọ́ àdámadá fún ní oṣù bẹ̀rẹ̀ àwọn afáàlẹ̀ yorùbá ló fi níṣẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ti kiri ìṣẹ̀ kan tó lọ wọn náà ẹ gbọ́dọ̀ mọ́tàdúrà mọ́kà gbàgbọ́ orí tó ń jáyà púpọ̀ ní ìsìn àwọn ènìyàn náà tó wàá dààmú orí fún àgbàdo àmọ́kà mi ẹ̀rù ìdílé yóò gbàgbọ́ àmọ́kà tó ń sọ fún òun ìdígbàgbà nígbà kọjọ fún yẹn lọ́tọ̀ tó àtẹ ti hajj o mẹba abẹ náà kọlọ sọ̀rọ̀ kó parí àdúrà mẹ́ta náà nù. tá a bá sì ti dé àdúpẹ́ kọlọ sọlọ ti rọrùn kámà kámà kámà bomi wọn kó má bàjẹ́ kámà mójútó olókù. ìyẹn náà iná dé orí àlámọ̀rí kan tó tó ṣe pàtàkì tí wọ́n yọ obìnrin kúrò náà ikú lẹ́sìn lágbàńlá ayé. àbí láwùjọ wa lẹ Yorùbá náà wọ́n sọ obìnrin jẹ tí ò lẹ́sìn na. torí pé Islam ó se obìnrin ní dọ́gbadọ́gba ọkùnrin ó ṣe lọ́mọ àyà ọkùnrin ọlọ́run ní ayọ́ àdínà sọ̀tàkùrọ̀ bákùnrin lẹ́dẹ̀ fọ̀dákọ̀kún èèyàn bẹ̀rẹ̀ ọlọ́run lára ọlọ́run bá tó lára náà àyè sàlám tó sì dáyàwó rẹ̀ látara ẹ̀ wọ́n bá sàmì ìhùmọ̀ ìjà lọ kẹ̀kẹ́ rọwọ́ nìta tó wá fún ọkùnrin àtòbìnrin ká ayé látara àwọn méjèèjì ó ti wá dọ́gbadọ́gba nípa dídá ó kọ́ wá látẹ̀lé ní ìdísìn pẹ̀lú àṣẹ kan náà anábì wọ́n tọ́lọ́ àlẹ́bọ́là tó sọ pé ìnámẹ̀ nìsáú ṣàkọ́ ikú rìjáì ọmọ ìyá àwọn ọkùnrin làwọn obìnrin jẹ́ òun níbi káṣí náà ọ̀dọ̀ yorùbá náà làbójú gbọ́ pé obìnrin ò lẹ́sùn dábàá gbọ́ pé ọ̀dọ̀ yóò náà sọ́dọ̀ yìí lẹ́sìn tẹ́lẹ̀ ní ẹja kan ẹ̀tọ́ nínú lẹ̀. tó bá ti táwọn ṣe ìṣe mùsùlùmí náà ni wọ́n gbọ́ pé ìyẹn wọ́n ti di wọ́n ti di mùsùlùmí tó sọ́dọ̀ yìí wọn lóbìnrin wọn láwọn obìnrin tàwọn àwọn ò lẹ́sìn. ta ló sọ fún yín bẹ́ẹ̀ lẹ́sìn ẹ̀yin obìnrin? ta ló sọ fún yín pé ọmọ ẹlẹ́ni gbogbo yín ẹ̀yin sọmọ àlùjànnà? tọ́lẹ́ tí ò bá lẹ́sìn ń kó ń sọ fún pé òun ti gbáradì láti bọ́ gbogbo àtẹ́tọ́nà ọba parí wípé ẹ̀sìn mi ẹwọ hajj ẹwọ múra ẹwọ lágbàńlá ayé ní gbogbo àwọn obìnrin ti wá lágbàńlá ayé ní gbogbo àwọn ọkùnrin ti wá bó ṣe ní Ramadan bó hajj ìyàwó ìyàwó ń lọ ó má ya lọ ó mọ ọmọbìnrin ẹ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ààyè yẹn bó ṣe tóbi tó náà gbà àwọn ọkùnrin àwọn àyè míì wà tó jẹ́ pé obìnrin sákánná ni bó ti wù kọ́ kẹ̀sí obìnrin kan ló lè wọlé jókòó nílé ọlọ́run kí ni wàá bí kó pé obìnrin ò lẹ́sìn bí kì í bá sọ̀rọ̀ ìròrí burúkú táwọn tí apá táwọn tí ò mọ ọlọ́run tí wọ́n ń darí ayé tẹ́lẹ̀ fi bá táwọn obìnrin jẹ́ Islam ló tún fi sí ayé obìnrin ṣe nípa àtayé iná ló tún fẹ́ pàtàkì kí á máa pé tẹ́ ẹ bá sayé sọ́kẹ́ ẹ̀ lè jèrè lọ́dọ̀ ọlọ́run ẹ̀ tó mọ́ sí tẹ́sìn ọlọ́run ẹ wàá rí lónìí láyàrọ̀ làálàmù hapọ̀ tàdájú ni wà nìbàdà sí nílùbànà wà nìsà àgbáyé òun á rí wípé obìnrin tẹ̀ níwọ̀ kan àbípa kankan tí ó kọ́ ọba ẹ̀sìn torí ẹ̀ mọ́nà ìrọ̀lẹ́ ti jà àwọn kẹ́kọ̀ọ́ bẹ tí ẹ̀ bá ti kẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pé ń tó kọ́nù yòòrò ló kù tó máa rìn tó bá ti dókítọ̀ nọ́ọ̀sì lawyer ó kọjá ara wọn sí òun ni àyẹ̀mọ̀ pé nọ́ọ̀sì nínú ẹ̀sìn wo ìbéèrè tá a béèrè nù ó kílẹ̀ àgbẹ̀nú ẹ̀sìn ẹ̀sìn tàwọn òjáyàn sí òun rárá káwá bí àwọn tí si léèrè sí nínú ẹ̀sìn ti yín ló kù ti nínú ẹ̀kọ́ tó ń ní university kan ní nàìjíríà yìí náà ni university of Lagos tí òun náà kan unilag wọ́n fún ẹni tó tó di most brilliant student wọ́n fún ní laptop gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹni tí ó wá rẹwà jù nígbà tí wọ́n yan lóbìnrin wọ́n fún ní káà. ọpọlọ òwúlò ní nàìjíríà jìbìtì lórí lẹ́bẹ̀ jìbìtì wọ́n ní ṣe bí wọ́n mọ̀ wẹ́ nìyẹn gba lápútọ̀pù lọ́mọ tẹ ẹni wá mọ̀ ẹ̀yàn tó mọ̀ ní rí dáadáa ní pé ah, ilé ìlú rẹ̀ wà jù òun gba mọ́tò wàlà tọ́bì dágbé o àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ̀ yóò bẹ́ẹ̀ ṣùgbọ́n àmà wọn láàbà tó ní ọmọ ọmọ rẹ̀ jẹ tẹ́lá ó tọ́ ni tí ẹgbà lérò dá ṣùgbọ́n báyé bá tán bá ń mọ̀ wàyúnà mìíràn hajj sí ìyà tó lọ́ọ̀yà ṣe báwọn ẹni ọlọ́run ti padà là tẹ́ bá da ogun ẹ̀rú tẹ́ni ọlọ́run bá kú tẹ́ni tí wọ̀yádàrú zọ́ọ̀lì mìíràn bí hajj ti yà táwọn àwọn alábòsí tí wọ́n dayé lóṣù àmọ́ bẹ́ẹ̀nu ìdààmú fún tí wọ́n sọ bẹ́ẹ̀ kí wọ́n lẹ tó bẹ́ẹ̀ sí náà ní ṣe sórí. bó ṣe skul ìjọba ẹ̀kọ́ yìí náà ló sọ pé àwọn ọgbà eléyìí náà ń bẹ kata kẹta àmà fèrè wá sáké ìsìsì pàápàá jùlọ ẹni tó bá fẹ́ sin lọ́wọ́ ọba tó jẹ́ mùsùlùmí òdodo tó pé tọ́lọ́ sọ̀kalẹ̀ bá nẹ́bí sọ̀lọ́sọ̀ ọ̀sára àlùfáàlà lórí wà sí mùsùlùmí bá jẹ́ mùsùlùmí ni pé yá ayú ànàbí ìkólé àzùwáàdì wà nẹ́bí pàpà àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ àtẹwọn obìnrin múmi ní gbogbo pátápátá tó bá jẹ́ múmi ní òdodo tó sì fẹ́yàwó tó jẹ́ múmi náà aṣọ tẹ ẹ bá wọ̀ lẹ́nu ìṣọ̀ṣọ́ ẹgbẹ́ gbàgbọ́ àbùkù yẹ àtẹnjọ́ bá tó bá rí ìnáwó ìsìlámù àyà àbùkùlà tó sọ pé lónìí yìí òun ti mùsùlùmí mọ́ tí bá ń jẹ́ mùsùlùmí wà láyà ìbáwí sọ fún àwọn ọmọbìnrin rẹ sọ fáwọn ìyàwó rẹ àtàwọn ọmọbìnrin rẹ wà ní sáì nínú pìnín ẹjọ́ bá tó kú tu gan kó tẹ̀ tó kéèyàn gbọ́ná ká máa tó wọ́n ti tu ká tó ní ìsáàbà pọ̀ wà ní sáì nínú pìnín ìran ìyẹn mẹ́ta àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ tó bí àwọn ìdílé ọlọ́ba tó dọ̀rọ̀ sọ wà ní sáìlì mọ́mìnì àti ìyàwó àwọn mọ̀mìnì pátápátá ó tẹ̀ wá sọ tí ó sọ táwọn lábẹ́pẹ́ kejì ìdí nínú àríyìn náà ní ìjàlá bí ibi yìí kí wọ́n wọ jàlibá sí àpé jàlibáàbù jàlibàbá ní jàlàbí olóòrò àjàlibáàbù ló ń jẹ́ jàlàbí. àtẹ̀tọ́ wá kí ẹ tó kí lónìí kò fẹ́ tó màtá pè ní jàlibá. ńlọbìnrin ní òkùnkùn pé kí wọ́n jàlibáàbù àti ilẹ̀ wọ́n ti mọ̀ sílẹ̀ ní tẹ́lẹ̀. yìnyínná àlẹ́yìnná ní jàlábí ìbìyìnná wọ́n jàlúbáàbò lé orí àǹkárá wọlé orí gíní wọlé orí ilé wọn àní ọmọ sọ̀tọ̀ tó dáa fájú jàlúbáàbò wọ̀. torí rẹ̀ ibi ìsìláàmù pèsè sí ní tó kóyì ọmọ èèyàn láyé àwọn ìyá wa tó tóbi pé ìsìláàmù tó yé tó báyìí wọn àwọn jàlúbáàbò nírú ìtàn sọ ìṣùgbọ́n àbọ̀ tí ń bẹ lára wọn ó tó ọkùnrin tó ga tó sì sanra ó tó rán agbádá tàbá tó pọ̀ mọ́ra wọn kí wọ́n ìmí àìwọ́n rò lẹ́kàn ní ìmí wọn sọ sọ́run ìmí wọn tó gbé korí agbóbápọ̀ lára wọn ya wa nílẹ̀ Yorùbá yìí náà nígbà tí wọn ò dé òtẹ́sì tó tẹ́sì òye èèyàn tó báyìí lónìí ń kọ́ àtìyá àtọmọ gbogbo aṣọ tí ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ kódà mo tẹ̀sán fẹ́ máa sọ pé láì jọ̀pá àtàkọ́ tòkè àti ìsàlẹ̀ kódà àgbàlagbà eléyìí náà ó wà ní gbàgbà àfikàtà tó ìsí lábẹ́ ọ̀rọ̀ yìí àbẹ̀ náà làkọ́lọ́ náà kó gba ìsìn wa tó fi yé wa Allahumma taqabbal minna al-hujjaji hajjahum Allahumma taqabbal minna al-hujjaji hajjahum wa sa'yahum Allahumma ij'al hajjahum mabruran wa sa'yahum mashkura wa dhamahum maghfura Allahumma taqabbal masa'ihim wa zakkiha warfa darajatihim wa 'aliha وبلغهم من الأعمال منتهاها ومن الخيرات أخطاها اللهم اجعل سفرهم سعيدا وعونهم إلى بلاد حميدة اللهم هون علينا عليهم الأخطار اللهم هون هون عليهم الأخطار اللهم هون عليهم الأخطار وأمنهم من جميع الأخطار اللهم احفظهم من كل ما يؤذيهم وأبعدهم عنهم كل ما يدنيهم اللهم وجه دربهم درب السلامة والأمان والراحة والاطمئنان اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم عليك باليهود والنصارى وأنصارهم في هذه البلاد وهذه الديار ضد الإسلام والمسلمين يا عزيز إنك على كل شيء قدير يا جبار إنك على كل شيء قدير يا قوي إنك على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد